أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àtúnkí ẹ̀yìn olùgbọ́wọ́ wọn wípé àjọ kó ojúmọ́ abáríkà ojúmọ́ aláàjẹkàṣe ó pọ̀ yẹ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àkòyìn àlefíkò òfin díìnì ọ̀làdùnmí gbélé ńlọkọ̀ mi. wọ́n ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde ó náà ní ìbéèrè eléyìí tí ó wá láti ọ̀dọ̀ umu abdullah ní amẹ́ríkà wọ́n ní téèyàn bá jẹ́ ẹrú tó jẹ́ pé ó máa ń ṣe tààjù lóru tó sì jẹ́ pé níṣe olóhùn ń ṣe bíi rákà bíi méjì lọ sókè títí ó fi wá mọ́ lára tó fi máa ń ṣe bíi mẹ́jọ mẹ́wàá wọ́n ní mẹ́wàá lọ́wọ́ gbajúmọ̀ ṣùgbọ́n yẹ pé máa ń sábà ṣe wọ́n ní ǹjẹ́ tí ọba wáyé pé kò bá láǹfààní àti máa ṣe mẹ́wàá nídàkọ̀ọ̀kan tí ọba rẹra wípé ṣì nǹkan kan kò ṣe tàhájùdù irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó jẹ́ ìbéèrè aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ní ìbéèrè eléyìí tó tún wá láti ọ̀dọ̀ Umar Abdullah lógúnmọ̀ṣọ́ ń bí wọ́n ní tí ìyàwó bá wà tó jẹ́ pé ó máa ń mọ́ dúkìá ọkọ bóyá bíi oúnjẹ àti àwọn nǹkan míì tó tún wúlò tó yàtọ̀ sí oúnjẹ ọmọ ń fi ń tọrọ láì jẹ́ pé ó ń gba ìyọ̀ǹda lọ́wọ́ ọkọ débi pé kì í jẹ́ kọ́kọ́ mà tí ọkọ bá tún wá jàjà dé wípé ọ fẹ́ wò pé ọkọ fẹ́ ká òun báyìí yóò dọ̀gbọ́n sí pé à ọ̀rí òun ní gbọ́ngàn wá kí òun ní nǹkan kan so kò ní sọ nǹkan fún ọkọ wípé òun fi nǹkan ọkọ tọrọ lẹ́yìn ọkọ wọ́n ní irú ìdájọ́ òun ń bẹ fún obìnrin báwọn ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ìbéèrè wọn ó ní pé wọ́n ní tí iléeṣẹ́ kan bá wà wọ́n ní iléeṣẹ́ kan wà tó jẹ́ pé ìkan ń dà wọ́n láàmú gbogbo àjà àtàyíká ìkan sáà máa ṣẹ́ wọlé ni wọ́n ní wọ́n á ti wá gbìyànjú títí fá ọ̀nà tí wọ́n lè gbà láti fi pin wọ́ kí ìkan kọ́ máa wọlé bẹ́ẹ̀ wọ́n ní wọn ò tí ì rí ọ̀nà àbáyọ sí irú iléeṣẹ́ bẹ́ẹ̀ àwọn kan wá dá wọn lóògùn yìí pé irúfẹ́ ilé iṣẹ́ bẹ́ẹ̀ pé tó máa ti rì mọ́lẹ̀ àwọn kan wọ́n wà gbà lọ wọ́n ní eléyìí ṣé kìí ṣe pé èèyàn ń lọ́wọ́ nínú ṣíríkù wẹ́rẹ́wẹ́rẹ́ báwọn ẹ̀jẹ̀ ń darú báwọn bisimilá. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. nínú dáadáa ọlọ́run mi ti fẹ́ dáa ó náà ní kó fún wọn láǹfààní àti máa jí ṣe sọ̀láàtì tahajjud lóru. Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ nípa sàhábà kan wọ́n ní ni'ma rajulu fulan law kana yaqumu al-layl ẹni dáadáa gbà ní lágbájá ọ̀bàjẹ́ tó bá ké máa dìde ṣe sọ̀láàtì lóru ẹ̀yin tọ́lọ́ ràn lọ́wọ́ tẹ́ ẹ máa dìde ṣe sọ̀láàtì lóru orí ńlá lọ́lọ́ ṣe fún un. ìyẹn bá wá jẹ́ pé ìgbà tó bá jí lóru ìmọ̀ ìṣèrákà mọ́kànlá eléyìí dáa púpọ̀ ní ìkọ́sí ànábì sallallahu alaihi wasallam Aisha radiyallahu anha ó ní Ramadan ń bẹ ẹbí oṣù Ramadan ànábì kì í ṣe tayọ rákà mọ́kànlá lóru ojoojúmọ́ hmm. àdékèrú ìyá tó lọ ń ṣe mẹ́wàá lójoojúmọ́ á kó tó máa fi sọ̀látìlú wítìrì kọ́ máa fi kàn. ó fi máa já mẹ́tàlá ìdíkẹ́ sì máa parí sí mọ́kànlá. ìbéèrè wọn wá ní pé tí ọba máa ń ṣẹlẹ̀ ní ìdákúrekú páwọn ò láǹfààní àti jí ṣe sọ láti lóru ṣé àìlèjí láwọn ẹ̀kan láàrin ṣé kò ti kó bá iṣẹ́ àwọn bí kókó bá nítorí pé iṣẹ́ àtinúwá lélẹ́yìn ọlọ́run ẹlẹ́dàá wa ń fẹ́ ká má kà dúró sórí ọ̀ràn yàn lásán sangiliti láì jẹ́ pa fínáfílà kù hmm. torí kò sí bá a ṣe lè máa ń ṣe tó tí ládàá wà máa pé lápèpé tó bá yẹ pé sọ láti tọ́jú ọ̀ràn ẹ̀ nìkan là ń kà mójútó torí rà ń bùkátà láti tún máa ṣe náfìlà náà torí ládàá náfìlà náà wọ́n fi kún tó ọ̀ràn yẹn kéèyàn fi rán àlọ́ tó bá di lọ́la gbẹ̀ndà ìpéyàmù. bí ìdíwọ́ ìṣòro àìlèjí tó bá ṣẹlẹ̀ síyàn lẹ́ẹ̀kan láàrin kò sí tó burú mẹ́. ẹgbọ́n náà sọ pé fattaqullaha mastata'tum ẹgbẹ̀rún ọlọ́run ọba lóde wọn bẹ́ẹ̀ ti ṣe lágbára náà. Eh, ẹni tó ní òun máa ń fi owó ọkọ òun òun máa ń fi tọrẹ láì kò gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ débi pé ńgbà tọkọ bá sì ṣe bí ẹni fẹ́ fura mà pé òun fi owó òun fi tọrẹ òun tún máa kálẹ̀ wọ́n wá ọ̀rọ̀ kan sọ títí pé òun fi bo nǹkan ń bẹ ńlẹ̀ kọ́kọ́ má bàa fura máa kí ni pàtó tó ń ṣe. tẹ́lọ̀ hmm. ní ti ṣe wá ń ṣe ń ṣe ń tọ́ da ló ń ṣe wọ́n náà ti mọ̀ pé kódà. nítorí pé kí ni wọ́n ń pè lẹ́sẹ̀ wọn náà ní màá há kẹfì sọ́dìrì òkèrè ìjà ẹ̀yà tọ́lẹ̀ àárẹ̀ yìí náà nítorí ṣe ilà yìí lò nínú ẹ̀mí èèyàn nínú gbáyé èèyàn téèyàn sì fẹ́ káwọn èèyàn rí nǹkan pè lẹ́sẹ̀ náà hmm. àwọn olówó oúnjẹ tọkọ rẹ rà lé pé káyọ̀ fi máa jẹun ebi ọmọ bàá pa ìwà wa mú un fi ń tọrẹ ń sọ nù rí ara <laughs> tọkọ bá fura tọ́ mọ̀ wípé oúnjẹ òun lòun fi ń ṣe mìíndín lòun fi ń ṣe sàrà lọ́nà bá wa káwọ́ ìnáwó tí ń ṣe léyìn lórí tó bá karó gbàná wa láwa àmọ́ wa sọ̀rọ̀ tẹ́nu ọmọ ọ̀húnṣẹ́ láti máa ṣe ìbàjẹ́ ọkọ pé àkọ́tọ́jú lè yóò fi wá lẹ̀ lébi ọmọ pa wá a lè sọ sùpá tí ò ní ra ń jẹ wọlé hmm. ìwọ ọ̀sán tí wọ́n sọ gbàtú sì jẹ́ pé àwọn èèyàn náà fẹ́ràn ọ̀rọ̀ tí wọ́n sọ tí mú wọ jahannama rọrùn àwọn ní ṣèwádìí òní lọ bọ́kọ kún bí òun náà léèrè wọ́n kàn máa sọ náà ni bàbá tó bàbá ọmọ sí kí ló mú ni ránṣẹ́ palápàlà ó tiẹ̀ bà wá jẹ́ bàjẹ́ láwùjọ Yorùbá yìí tí ò sojú ẹ tó mọ̀ ń pa rẹ̀ ó ti máa sàsọ́lé torí ẹ̀ ó burú kóbìnrin ó mú nínú owó ọkọ kó fi ṣe sàrà kódà ó lè má sọ fún un tó bá ti mọ̀ pé kò ní bínú hmm. òfin Ọlọ́run gbà bẹ́ẹ̀ ìyàwó yẹn ó gbà ládàá ọkọ wa gba bàbá la aládàá tọrọ hmm. ló lówó tó ń fi ṣe sàrà àmọ́ tó bá jẹ́ kó o ti mọ̀ kọkọ rí obìnrin ọ̀tọ̀ o ọgbọ́dọ̀ mú nǹkan kan nínú dúkìá rẹ̀ fi ṣe sàrà láì jẹ́ pọ ọgbà yọ̀ǹda rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní ibi tí ikán ti ń dà wọ́n láàmú kò bá jẹ́ lé iṣẹ́ kò bá jẹ́ sì jẹ́bi iṣẹ́ kan náà lè rí òkú ajá mọ́lẹ̀ àti ti kí wọ́n dá wọn lábàá rẹ̀ èyí tó dáa jù ní kẹ́ ẹ má rí òkú ajá mọ́lẹ̀ ẹ má rí òkú ajá ló fi lé kán dànù nítorí pé àwọn tí wọ́n ṣe irú rẹ̀ náà àwọn náà padà tún fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ pé òfútù fẹsẹ̀ lásán ni irọ́ náà hmm. òkú ajá sáré mọ́lẹ̀ ọ̀bá wọn lé kán ó lè lé níwọ̀nba àgbà àbí wà ń ìkíni tó máa sọ ọ́n sẹ́yìn rò pé òkú ajá agbára rẹ̀ ń bọ̀ wà láàyè gan agbára rẹ̀ ọ̀ka hàn hmm. gbókù ajá wa yóò kọ pé agbára rẹ̀ ọ̀ka ẹ tún ṣe béèrè síwájú pẹ̀lú ògùn ọ̀la ẹ̀ ni tó nípa níta lò sí hmm. tí òfin ní fi ọ̀dọ̀ yín yẹn ṣe máa hmm. aleykum salaam wa rahmatulahi wa akira Ọkọ mi ni Hamza Dikoro láti Abidjan. Ìbéèrè yìí. Ìbéèrè mo ní ìbéèrè mi fún àwọn ṣáàtù àmì tí Ọlọ́run ṣe fún ọpẹ́ fún wa. Ìbéèrè mi àkọ́kọ́ ni pé nínú Manhaj Sharaf ǹjẹ́ ó dáa kí ìyẹn gbégbá ìyẹn gbégbá device ìgbàgbà device kéyìn yóò máa ṣe device pẹ̀lú àwọn fidelity ìjọ wà ní Manhaj Sharaf. Ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ béèrè mi pé nínú wọ́n àti tí àwọn ṣẹ́ẹ̀kì wa ti máa bọ́ ní ọ̀sán mọ́lẹ́ ó dáa kí ẹ máa kópa nípa níbi ìrun ìrun òkú. so ó wà àwọn iṣẹ́ yẹn àwọn ọ̀kan máa ń wáyé tó yẹ pé nísìnyí tí ìyẹn bá ti ní ìyóò kópa níbi irun yẹn wọ́n máa ń sọ pé ìwọ báyìí ìwọ báyìí sí àwọn akọ̀gùn kan mọ́ ní ìwọ báyìí kí wọ́n máa lọ èrí tẹ́ kí wọ́n máa lọ gbá kí wọ́n máa lọ gbé sàárè yẹn kalẹ̀. ṣé irú àwọn èèyàn náà wọ́n fún wọn ní ládàá pé àwọn náà ń kópa níbi ìrun jàǹdà yẹn náà náà máa ní kí n bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ṣéèkì wa. alhamdulilayi àkọ́kọ́ náà ọ̀rọ̀ nípa pé a máa ṣe ìfikùnlukùn ìfọ̀rọ̀wérọ̀ lórí oṣù ẹlẹ́sìn jẹ̀sì so wọ́n ní kí ni manhajj salaf nípa rẹ̀ manhajj salaf nípa rẹ̀ náà ní kókó sí tó burú mbẹ́ ká bá ẹni tí ò sí islam ká bá sọ̀rọ̀ lórí ẹ̀sìn tiẹ̀ tó lòun ṣe bíi àwọn ẹni tó jẹ́ pé àwọn ẹgbẹ́ Yahudi àbí àwọn Nasara táwọn náà láwọn ní àwọn tírà kan táwọn náà ń tẹ̀lé ẹ̀sìn láwọn ń tẹ̀lé àwọn kan nínú àwọn ànábì tó ti ṣáájú ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀ tó ṣe pé ẹ̀yọ kan ṣoṣo lòdodo òdodo ò lè pé méjì torí ẹ̀ á ṣe ìfikùnlukùn lórí pé ànábì wo gan-an ńlọ́jọ́ ràn yẹn lórí ito lórí tẹlẹ́mù àwa tá a ṣẹ́kù láyé lónìí pé ká máa tẹ̀lé. Hmm. pé àyè sì gbà wá láti máa tẹ̀lé tànàbì méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ àbánàbí ẹyọ kan só iná ní gbogbo wa gbọ́dọ̀ tẹ̀lé. sọ eléyìí ìfikùnlukùn lórí irú rẹ̀ tá a máa ṣe comparative religion studies kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ọtọ́ lábẹ́ òfin ọlọ́wọ̀n ọ̀bẹ ẹlẹ́dàá nítorí pé tí ò yé ẹnìkan ẹlòmíì ò fi yé nítorí sókùnkùn sẹ́nìkan ẹnìkan bá tàn mọ́lẹ̀ sí lójú ọ̀nà pé àtẹ̀kíní kejì wọn wọ́n jọ ní àníyàn pé ibi tó dodo bá ti hàn àwọn gbọ́dọ̀ tẹ̀lé àwọn gbọ́dọ̀ sọ tọwọ́ àwọn alẹ̀ tẹ̀lé ní tó bá jòdòdò èyí kàn ṣe pé ẹ fi kùn lukùn lórúkọ pẹ́ǹsì àríyànjiyàn ṣàjàngbìlà lásán eléyìí tí ò ní bí àǹfààní kan fún igun kínní àbí igun kejì eléyìí àwọn olùmọ̀nìkọ̀ ẹ̀sìn Islam ti máa ń ṣerú rẹ̀ ti pẹ́ àwọn tó wà lójú ọ̀nà súnà nàbì sallallahu alaihi wasallam àwọn òsì gbẹ́yìn bẹ̀ rárá torí rẹ̀ náà ni Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọn kọ tírà ńlá fún wa tó jẹ́ ìdí ńlá ńlá mẹ́ta wọn ní al-jawabu sahih liman baddala dina al-masih èsì eléyìí tó ṣe wípé ó múnádóko fún ẹni tó yí ẹ̀sìn anabi Isa ọmọ Maryam aleyhi salam padà. bẹ́ẹ̀ náà ni alimam ibn al-qayyim rahimahullah látọjọ́ tó ti pẹ́ làwọn náà ti kọ tírà kan fún wa hidayatul hayara fífi ẹni tí ìdààmú fífi ẹni tí ìdàkó mú mànà nípa pípọ̀ mọ́ nílẹ̀ ìsìn òdodo tó yẹ kó wọ́n tẹ̀lé yàtọ̀ sí ìsìn so ṣùgbọ́n rántẹ́yìn bá wá ń ṣe comparative religion studies yìí báyìí òun ò ní jẹ́ pé àwọn mùsùlùmí lọ́wọ́ wá sí mọ́ṣáláṣí lọ́wọ́ à ń fi tàwùrátà àbí ìnjílà àbí zàbúrà bá sọ̀rọ̀ torí pé àwa kì í ṣe táwa ń tẹ̀lé nu alukur'an làwa ń tẹ̀lé àwọn ẹni ń tẹ̀lé ìnjílà bíbélì àwọn lọ́lọ́ba lọ́ sọ fún wọn pé ẹ wo matthew orí báyìí ẹsẹ̀ báyìí ṣé ń tọ́wà ń bẹ̀lẹ̀ ń ẹ wo ìwé àwọn aránṣẹ́ ẹsẹ̀ báyìí orí báyìí nǹkan sọ ń bẹ̀ẹ́ pé kò ti ta ko ntẹ́yìn ṣe tó eh, májàmú láéláé lágbọn bíi báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọlọ́ọ̀bà sọ káwọn náà fi lè ríran rí ntí wọn ò tí ì ríran rí ó sì ṣe kìí ṣe pẹ̀lú ẹ̀mí pé ọkàn fẹ́ dá wọn jàkadì pẹ̀lú ẹ̀mí pé nǹkan tí ó ṣókùnkùn sí wọn fẹ́ láyé wọn ó sì bẹ́ lọ́run kọ́ lọ́run fòdodo kó fi hàn káwọn náà lè bàjẹ́ ni tó ṣe wípé wọ́n gba ìsìn Islam wọ́n ṣẹ̀sìn tó dára wọ́n fi kó ẹni tó ṣe pé ó ní èrè ǹjẹ́ ńlá lọ́dọ̀ ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ngà kìyàmù eléyìí jẹba. wọ́n ní àwọn ti gbọ́ pé a ní ká máa kópa ká túyáyá túyáyá kópa nínú sọ̀látùl jánásà ìrúkọ Ànábì sallallahu alaihi wa sallam ló sọ irú ẹ̀san ńlá tí ń bẹ fẹ́ni tó bá kópa nínú sọ̀látùl jánásà wọ́n pe ládàá yẹn ní qirat wọ́n ní mithlul jabalil azim wọ́n dà gẹ́gẹ́ bí àpáta òkè ńlá bẹ́ẹ̀ ni ládàá yẹn ó tó ah, òsánìkan tó fẹ́ pàdánù rú ládàá báyìí kákópa nù sọ̀láṣí jánásà wọ́n ní máa ń ṣẹlẹ̀ láyè ibòmíì wípé ńgbà tí wọ́n bá tẹ́ òkú kalẹ̀ tí wọ́n fẹ́ ṣe sọ̀láṣí jánásà sí lára àwọn abẹnugan lè pa àwọn kan nínú àwọn ọ̀dọ́ láṣẹ pé àtiwọ́ àtiwọ́ àtiwọ́ ìyẹn lọ́ máa gbẹ́ sàárè lẹ̀ ṣé ká dá wọn lóhùn ká lọ́ máa gbẹ́ sàárè lẹ̀ ká mọ́ kópa nù sọ̀láṣí jánásà lọ́ ni ló kọ́ pàǹbọ̀wọ̀ fágbà lọ torí ẹni tó bá kópa nínú sọ̀látùl jánásà yóò ní kírọ́t gẹ́gẹ́ bí òkè ńlá ní láàdá ẹni tó bá tún wá bá débi tí wọ́n ti sin tí wọ́n tún fi sin lójú tiẹ̀ náà kó tó tún di kókó ń bẹ̀ yóò tún gba kírọ́t mi kí ló dé kírọ́t méjì tó yẹ kí n gbà ńláàdá ẹ ti fẹ́ sọ́ọ́dì kan máa ń lọ́wọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ kópa nínú sọ̀látùl jánásà kìí pẹ́ inṣàlá ńgbà tá a bá ti parí sọ̀látùl jánásà àwọn yàrá dé orí tí a ti máa lọ gbẹ́lẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ló yẹ kẹ́ ẹ máa ṣe ẹ kọ́kọ́ kópa nù sọ̀látùl jánásà tẹ bá ti wá kópa ńbẹ̀ tán èèyàn wá tètè máa lọ sórí tẹ́ láti lọ gbẹ́lẹ̀ kalẹ̀ eléyìí pàtàkì púpọ̀ nítorí ká mójútó nù orí ládàá ńbẹ́ńbẹ́ fáwà òwúrí sì ńbẹ́ńbẹ́ fókù nítorí pé òkú tẹ̀ ń ṣe sọ̀látùl jánásà sílám bẹ́ẹ̀ bá ti ṣe pọ̀ sí bẹ́ẹ̀ ni ládàá wà fún Abbas

ilé ìtọ́ takọ̀ ẹ̀sìn islam tọ́lọ̀ wọn bẹ̀ wá ń bì kankan táwọn bí òsì fi ru rẹ̀ kọ́ wa láàmú wa sáré sí àwọn apọ̀ ń bẹ́ẹ̀ àmọ́ ṣe yànmùyànmù níbi tí ò ti yẹ ká rẹ́ nìkan láti pọ̀ ibi tí wọ́n kí gbogbo ó túyáyá túyáyá jáde àwọn awọ àwọn èèyàn tì ọ̀yẹ́ kọ́ máa rí bẹ́ẹ̀. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ń gbé ẹni ń pè. ẹ eh, adéyẹjú láti Ọ̀yọ́ ni sà ìbéèrè yìí. ìbéèrè mi àkọ́kọ́ ni pé ǹjẹ́ tí èèyàn bá ti sin òkú sí ilé tẹ́lẹ̀ tí a bá fẹ́ gbé lọ sí iṣẹ́ padà ṣé èèyàn lè wù àbí èèyàn lè wù òkú yẹn lọ sí iṣẹ́ padà. so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí ènìyàn bíi méjì àti bíi mẹ́ta tí wọ́n bá sọ pé àwọn àdìyàn pé èèyàn kú irú àwọn péyàwó èèyàn lè máa ṣe tí irú nǹkan bá yìí fi ní tẹ̀lé orí èèyàn ìbéèrè ní ẹlẹ́kejì nìyẹn. ìbéèrè ní ẹlẹ́kejì. wọ́n ní táwọn bá ti sin òkú sílẹ̀ tọ́tọ̀nà lábẹ́ òfin ọlọ́run pé káwọn ò láti gbé lọ sórí tẹ dáadáa nítorí pé tá ti ṣàṣìṣe àìsí máa ìdá wa láìdá tá a máa ṣiṣẹ́ wa láṣìṣe òsín tó yẹ wá bí ká tètè ṣàtúnṣe ẹ̀rí sísìn kù sílé kù sínú ìlànà tí ànàbì sallallahu alaihi wasallam fi pọ̀ wá. wọ́n ṣe bẹ́ẹ̀ fún lágbájá wọ́n ṣe bẹ́ẹ̀ fún támẹ̀dù wọ́n ṣe bẹ́ẹ̀ fún dóòlà kò lè sọ́dẹ̀sìn torí támẹ̀dù dóòlà lágbájá tẹ̀ ń wíyàn kì í sàwọn iná ni òfin ọlọ́run tọ́lọ́run sọ kalẹ̀ kì í sì sàwọn ní sunnah ànàbì sallallahu alaihi wasallam torí ìdílé orí tẹ́ orí tẹ́ láàmà sìnkú sí kò sí ọ̀rọ̀ pé ẹnìkan tó kú ọ pàtàkì ọ bàbàrà la fi sin lé kí ni pípàtàkì àti pípàpàrà tó wà nínú òkúta fi sínlé nítorí pé ńgbà bá ti lọ́la ẹ tún lè tà mọ́lé nítorí pé òní la rí ọlọ́run lọ́mọ ilẹ̀ tí ọmọ ọ̀la lọ́wọ́ di pé ìgbésí ayé ọ̀rọ̀ ọ̀run nǹkan fẹ́ rí lọ́wọ́ àwọn àwọn ọmọ tó kù sílẹ̀ wọ́n á ta òkú bàbá wọn mọ́lé láti ẹ̀wá pé wọn ta lẹ́nu láéláé àlófin ọlọ́run sọ pé ẹ gbọ́dọ̀ sìnkú sílé ìran òkú ń sin sílẹ̀ o lẹ́rìí pé àwọn àbùkù kò ní jìnnà sí wọn ìgbénitayọ ẹnu àlà yóò tún máa ṣẹlẹ̀ hmm. àbùkù bí gbọ́dọ̀ pé àwọn èèyàn sọ orí sàárì òkú dibi tí wọ́n ti máa jókòó nájú ibi tí wọ́n ti máa sọ̀rọ̀ dọ́wọ̀ ẹ̀kẹ́ hmm. kọ́dà ń gbà mí gan àkàràmọ̀kùnmọ̀lá ó lè jẹ́ pé di sàárì ńlẹ̀ ọ̀nà ìtọ́ rẹ̀ sí tí wọ́n máa fi fáyà rẹ̀ ẹlòmí ẹ̀wẹ̀wẹ̀ ó ṣeé ṣe ọjọ́ pé sàárì òun orí rẹ̀ ni wọ́n máa sùn sí wọn à ń sọ fẹ́ẹ́ nìkan pé àwọn tó à ń sùn lórí sáré bàbá wa nǹkan kan yẹn má bínú àti má bínú àbíkọ́ lọ́wọ́ má bínú. Hmm. ìsìláàmù lọ gbọ́dọ̀ jókòó lórí sáré ọ wá sùn ọfẹ̀yìn lélẹ̀ ọ̀tà káàkà lórí sáré òkú. ẹ hmm. wá sì sọ̀rọ̀ ọ̀lọ́ fẹ́ràn bàbá tó kú ǹjọ́ à ń jókòó lórí ẹ̀. Hmm. bákan náà ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òkú yẹn wọ́n ti sọ wọ́n nǹkan dàrú fáwọn ọmọ rẹ tó fi lẹ o wàá tẹ̀yìn sí o hmm. ah ẹni tí ò rí nǹkan kan túnṣe tó fi kú hmm. wọn bẹ ìtọ́lọ̀ fún túnṣe ló túnṣe tó fi lọ ìgbà tó wá kú tẹ́lẹ̀ wọn àbáyé tẹ̀yìn sí wọn sọ bàbá ń bàbá dóòsà yóò yà wọn sọ dóòsà wọn máa jí pè wọn máa pè kó tó di kí wọn lọ sùn lẹ́yìn gbogbo ẹ̀ ìlànà tí ọ̀tọ̀ tẹ́sí Islam ọ̀fẹ́ fún wa ni ẹ má sìnkú sílé ẹ wù ẹ lọ sin sórí tẹ́ nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé níjọ́ tí wọ́n bá wù yóò bùkátà kẹ́ ẹ láyà nítorí pé ẹ lè bá bàbá màmá yín nípò tí ọ̀dà nítorí ìjọba ajẹ́bẹ́ alẹ́ ti jẹ́ pé a ti bó sàárè lójú ká má lè dìde ká má lè dúró láti palẹ̀ rẹ̀ má lọ síbòmí àá ń taari ọ̀dà tòtà lẹ́ni tó ní ẹṣin lé tẹ́lẹ̀ ẹ sì lè bá bàbá àti màmá yín nípò tí ọ̀dà púpọ̀ pẹ́kú ṣe sí wọn láti ogún ọdún sẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n tún ṣẹ́kù lọ́fíńdà ní gbogbo ẹ̀ tẹ́ fi sí wọn lára láti ogún ọdún sẹ́yìn kókó mẹ́ ẹlòmíì lè ọ̀jẹ́ ara rẹ̀ ẹlòmíì lè sì ti jẹ́ ráúrá ẹ máa sa eegun tó bá kù ọ̀wé ìtọ́ bá kù náà lẹ́kọ̀ọ́ lọ sí orí tẹ́ ẹ fi jẹ́ pé ẹ láǹfààní láti lo léyìn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ wọn lẹni méjì rí ìrànṣẹ́ àwọn kó àwọn kù kí làwọn lè ṣe irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ òfin ní ìṣẹ̀lẹ̀ èèyàn kù náà bàbá tẹ bá sọ pé tí òfin mi ṣẹlẹ̀ ń kíákíá hmm. àmì yóò kú náà ni nítorí pé wàlọ́wọ́ ìṣtà ẹlfẹ́n tó ma ẹlfẹ́yìn ìbàdà ha tọ́lá bó dẹ̀mí níyàwó mi ọ̀ṣẹ́rò ilẹ̀ ọ̀kọ́bùrù tó o bó ṣe ẹgbẹ̀rún ọdún tó tún lọ ẹgbẹ̀rún ọdún méjì lẹ́yìn rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ọjọ́ kan ó dé wọ́n padà dẹni tó lọ sí sàárè náà hmm. torí ẹ̀ á kú náà ẹnìkan ríran sí ọ ẹnìkan ríran sí ọ gbé lẹ́yìn islam wà níjẹ nínú islam òun ṣe jẹ́ ẹni tí ọmọ ríran tóun jẹ́ni tí wọ́n máa ríran sí lámìrin èké àníkálukú ọkọjú mọ́sẹ́ tó wúlò tó jọ ọ̀rọ̀ náà lọ téèyàn ó fi sórí rẹ̀ pé àbá dé kúrò nílé ayé tá a dẹni tó di ara alẹ̀ hmm. torí ẹ̀ ẹnìkan bá lóun ríran sí ọ má tẹ̀sí gbọ́ tẹsẹ̀ rẹ má rìn tẹ̀rí aburú ń bẹ nínú ẹ máa pa àríyànjú yẹn àríyànjú yẹn àkọ́kọ́ irọ́ náà lọ́pọ̀lọpọ̀ ẹlẹ́ẹ̀kejì tún ní pé káàtì ẹ̀fínyàn kan lálàsọ ọwọ́ ara burú ọ̀rá ìdákọ́sẹ̀lẹ̀ sọ àìsọ òun náà ni òní mú káburú wọn ṣẹlẹ̀ hmm. bẹ́ẹ̀ lànà bí fi kọ́ wa tó bá tilẹ̀ sọ pínrín a mọ́ màá rí nǹkan báyìí sí ọ a ah, ó léwu ó ṣe kínní ọwọ́ sísọ tó sọ ó ti sínú àkóyọ̀ ṣẹlẹ̀ náà lórí hmm. ẹ̀yìn rán kí ló ń rí síta ni bàbá kan níjẹ ń sọ fún mi ní òní ó ní à olówó wọn máa ríran sí ríran sí olóṣì ẹjọ oníjọba láwọn ríran sí ọ bàbá ọ dẹrùbọ ọ ṣe sàrà ọ ṣe kiri wọn máa yọ owó jáde sàrà mm. ní ìsìn ẹnìkan fẹẹ gbàlà tá àrógó ní bá ọwọ mm. sọ pé orí ràn sí ọlọ́run sọ pé orí mẹ́wàá sí <laughs> lẹ́yìn ìjẹun sì jẹ torí ẹ ẹnìkan bá lóun ríran sí ọ̀pọ̀ òkú ọ ọlọ́run kò sí wa lọ́mọ alìjẹ́nà tó nítorí de eléyìí wọ́n máa yọ̀gùn ní ànilmọ́wò ti dẹ̀wọ́ o oògùn kan ò sì ti gbani lọ́wọ́ kù á kù náà ni ìwọ́sà máa bẹ lọ́run kọ́ lọ́run jẹ́ ká tùbọ̀ tán rẹ̀ ọ̀dà àkókò lórí Islam. naam sheikh lábẹ́ ìbéèrè wọn sà ǹjẹ́ ó tọ́ fún mùsùlùmí láti máa gbà á gbọ́ tí ẹnìkan bá sọ pé òun rí ìyàn òun rí ìyàn sí báwọn lóòótọ́. àníjì àníjì àìrọ́lá ìrántí zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. aleykum salaam wa rahmatulah o kọ yín. na azan alẹ́ azan láti gbàndà. ìbéèrè yín. àmọ́ náà mo ní kí ẹ bá bí àṣekìlérè nípa ẹgbẹ́ àǹtẹ̀gbẹ́ ọmọ òlù kan kan yẹn mo béèrè ní prógámù ọ̀kan mo rẹ̀ béèrè dáadáa mo fẹ́ béèrè ní pé. Ah. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá ọwọ́ láti ọ̀dọ̀ sista goniya ní New Jersey wọ́n ní tí obìnrin bá wà tó jẹ́ pé ó ń ṣe èélà rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n èélà ń ó ti dá débi pé ó ti lọ wẹ ìwẹ̀ gan lòun àtọkọ náà bá súnmọ́ra wọn àmọ́ lẹ́nu bẹ́ẹ̀ iná ni ó tún wá ṣàkíyèsí pé èélà ń tún wá wá pé ṣé èèyàn ń bẹ lábẹ́ pé ó dáràn pé èélà rẹ̀ ò tí ìtàn tó fi lọ bá ọkọ rẹ̀ ni àbí yóò sàn ìtanràn àti pé irú ìtanràn wo gan ní bẹ fún irúfẹ́ obìnrin báwọn láti san ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ìbéèrè wọn òun náà ní pé wọ́n láwọn gbọ́ ìjìyà tí ń bẹ fún obìnrin tí ó jẹ́ abilékọ tí ó sì ṣe ìdìnnà wọ́n ní pé ìyà oníbẹ̀ fọ́kùnrin náà tó jẹ́ pé òun náà wọ́n ka mọ́ ibi tó ti ń ṣe zìnà tí ó sì ń bá obìnrin míì tó ń bá lò pọ̀. alhamdulilayi tí obìnrin ti ń ṣe nǹkan oṣù bá ti mà dájú wípé nǹkan oṣù ń ti dá látàrí pé ó rí i pé omi funfun ti jáde lábẹ́ òun lẹ́yìn nǹkan oṣù àbó sì rí i pé kì í ṣe pé omi funfun jáde ṣùgbọ́n ibi tí nǹkan oṣù ń gbà jáde ti gbẹ ó sì tó owó bọ̀ kò rí àmì ẹ̀jẹ̀ má torí ẹ̀ ọjọ́ sì tún ti pé iye ọjọ́ tí máa fi rí nǹkan oṣù ti pé so tó bá wá lọ ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ lẹ́yìn rẹ̀ tó á jẹ́ pé lẹ́yìn rẹ̀ àbí tó ń tẹnu rẹ̀ náà ló tún rí ẹ̀jẹ̀ eléyìí ọ̀sẹ̀sẹ̀ tó bùkátà tara nítorí kìí ṣe pé ó tanra rẹ̀ láti sọ pé nǹkan oṣù ti tán láì jẹ́ kó ti tàn eléyìí tó wá yẹn ó jẹ́ nǹkan tó ṣe pé èèyàn ò fojú sí kó lè wá lásìkò yẹn kò sẹ́ lọ́n rárá. mẹ́ńtọ́ mọ̀ mọ̀ mọ̀ pé nǹkan oṣù ti dà wọ́n kàn jẹ́ pé nǹkan oṣù ọ̀wá lásìkò yẹn lọ́ba lọ́ọ́ sáré wẹ̀ lábàdì lórí pọ́pìn mu bá sá lọ sánà títí ọkọ fi bá a lò pọ̀ òun mọ̀ ọkọ lè mọ̀ mọ̀ ìyàwó hmm. tó mọ̀ yẹn yóò san yóò san ní sùdìnnà yóò san dị dìnnàrò náà nìkan eléyìí tó ti ń lọ bíi bá eh, pé ka san eh, something thousand naira so èyí tó sì jẹ́ ọkọ tó wọn mà òun ní san kankan hmm. nítorí pé obìnrin yẹn tó fi san ìdajì dìnnàrò ọtọrọ kí ìbálòpọ̀ wáyé lásìkò tí wáyé hmm. lè jẹba. wọ́n ní àwọn gbọ́ ìyà tí ń bẹ obìnrin tó jẹ́ abilékọ tó bá ṣe zìnà lábẹ́ òfin ọlọ́run náà ni kí wọ́n sọ lóko títí tí ó fi kú bẹ́ẹ̀ ni òfin yìí ó ṣe wà nínú àlùkùránì ni bẹ́ẹ̀ náà ló wà nínú tọ̀wúrátà àti ìnjílà májẹ̀mú láílà àti tuntun àti táyẹ̀nì kan bá fọwọ́ bo tọ̀dọ̀ rẹ̀ tó òfin ọlọ́run ni kò yí padà rárá rárá ọlọ́run ìwà àgbèrè kò fa kò kò kò òfin rẹ̀ ọ̀fà yélẹ̀ fún kéèyàn ó ṣe zina torí délé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ìyá rẹ̀ nù. wọ́n á ní ọkùnrin wa ń kọ́ àkòsí yàtọ̀ láàrin ọkùnrin àtòbìnrin ìkíní kejì wọn bá ti jẹ́ abilékọ ìyàwó ti ní ọkọ rí kódà kó ṣe kíkọ́ mọ̀sí lọ́dọ̀ ọkọ níìsì ọkùnrin náà ti níyàwó rí kódà kíyàwó mọ̀sí lọ́dọ̀ rẹ̀ níìsì wọ́n ti jẹ gbèsè kí wọ́n pa wọn náà. hello. hello asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. ó kàn ń bí ọtí ń pè yìí. Ìyáàbí Kọ́sìm ni láti Gabon. Ìbéèrè yìí. Mo ní ìbéèrè mẹ́ta fún Dr. Warren. Ẹ méjì mbẹ. Ìbéèrè mi ok ìbéèrè mi alákọ̀ọ́kọ́ níbẹ̀ ni pé ẹni tí ó tajà fún yàn. Hmm. Ó ti tajà fún yàn lẹ́nu fi hàn èèyàn wá rí i pé ọjà náà tó tà fún yàn. ìlọ́pọ̀ ọ̀nà méjì àbọ̀ ló fi ta fún yàn. bá ń pé díwó náà ọjà náà kù fún gba ọjà ìpadà tó dá ó náà fẹ́ dínwó kù ó sì wá gba ọjà kò wá dá owó padà mọ́ kí ni ìdájọ́ owó ẹni bẹ́ẹ̀. ẹlẹ́kejì ìbéèrè mi ẹlẹ́kejì ni pé ọmọ kékeré tí ò sì bàlágà tó sì ní kíra ṣé ó lè ṣíwájú fún yàn ti ṣe sọ láti fún yàn. alhamdulilayi ọjà tó máa tà fún wa ó ṣe pé wọ́n gbà wá nígbàkúgbà <laughs> torí owó rẹ̀ ní ọ̀nà lọ́pọ̀ méjì ààbọ̀ ni wọ́n tà fún ah ìgbàkúgbà ti pọ̀ jù ṣòro láti àṣì òfin ọlọ́run gbà wípé kẹ́ ẹ dá padà hmm. wọ́n ń pè léyìn ní khiyarul ghabn àǹfààní wípé ẹ ní àǹfààní àti ṣẹ̀ṣà látàrí gbígbà wọn gbà yín bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kò sí aburú ń bẹ̀rù lábẹ́ òfin ọlọ́run torí káràkátà wọn máa lórí kájèrè hmm. so èrè òsì ní òdiwọ̀n lábẹ́ òfin ọlọ́run bá a lè sọ pé lẹ́yìn sẹ̀ àmọ́ tẹ́yìn bá ti fura mọ̀ ṣẹ̀rí àfúnyín láǹfààní pé kẹ́ padà bóòlù ó sì wá gbọ́jà padà tó ní dówó padà àtòwò àtọjà ló fẹ jẹ tó wá dáwó padà fúlówó eléyìí jẹ bó ti ṣe jẹ ẹ máa béèrè owó yín títí tí ó fi bá ní kí ọ ìwé ṣe ọmọ tó imam ìyapọ̀ wà láàrin àwọn olùmọ̀ nípa ṣíṣe lè má mọ àwọn ọmọ kéékèèké ṣùgbọ́n ẹnu wọn kò pé tó bá pé náfìlà ni náfìlà gbogbo wọn bá ń ṣe kò sí tó burú ọmọdé kékeré tí ò tí bàlágà kò ṣe lè má mọ hmm. ìyapa tó wá wà ní pé tó bá jọràn yẹn àwọn ètò pọ̀ jù nínú àwọn olùmọ̀ alhànàfíyà alimalikiya àti àwọn hanabila wọn ni ọmọdé ò lè ṣe ìmáàmù fáwọn àgbàlagbà nínú sọláàtì ọ̀ràn yẹn àtàrí ìmáàmù Ṣàfi'í àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ Ṣàfi'íyà àwọn sọ pé kò sí nítorí burú mbẹ nítorí kọkàn nínú àwọn sàhábà lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam òun ń ṣe lèmáàmù fáwọn èèyàn rẹ̀ nígbà tó wà lọ́mọ ọdún mẹ́fà sọdún méje lèmáàmù tí ń sì ń ṣe fún wọn ọkàrí sọ̀láàtì ọ̀ràn yẹn àti ètò ẹ̀jẹ̀ náfìlà bó tilẹ̀ jẹ́ pé àwọn Ṣàfi'íyà sọ pé èyí tó tẹ́ àwọn náà lọ́rùn jù náà ní kọ́jọ́pá àgbàlagbà ni ọmọ ṣe lèmáàmù nínú sọláàtì tó bá jẹ́ ọ̀ràn yẹn àmọ́ tí ọba sí ń kọ́ ọmọdé tó bá kájú ẹ̀ ó lè ṣe lè máàmù. èyí tí ọkàn balẹ̀ sí oní ẹnìké tó bá pé láwùjọ tá a wà ní ààrẹ nìkan ká tó jágbàlagbà tó máa kí ó tó sì mòfin ọlọ́run tó de sọ̀rẹ́ ìyàwó ọmọ kéékèèké lọ táwọn ń lọ ilé kí ó hmm. wọ́n lè ṣe lè máàmù àmọ́ tó bá pé ibi tí àgbàlagbà bá wà ní ọ̀tọ́kọ́ ọmọdé ó ṣe lè máàmù Hello. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Orúkọ ìyẹ̀ tí ń pè. Iskil Adéyanjú látọ̀yọ́ nìkan. Ìbéèrè yín. Ìbéèrè mi àkọ́kọ́ ni pé téèyàn bá ti sin òkú sí ilé tẹ́lẹ̀. Hmm. Téèyàn lè wú padà kí èèyàn gbé lọ sí ìfẹ́ àbí èèyàn lè wú padà mọ́. Hmm. Ẹlẹ́kẹ̀ẹ́ ẹbẹ́yìn lẹ pè wọlé lẹ́ẹ̀kan tẹ́ béèrè. ẹ ẹ ìtọ́kùnrin kọ́ọ̀tù ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì mo ní kí èèyàn bíi méjì àti bíi mẹ́ta tó bá lọ́la sí èèyàn pé èèyàn kú sí wà. a ti dáhùn a ti dáhùn ẹ má tún jẹ́ ká máa padà sẹ́yìn mọ́ zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábínú tẹ́sí mọ́ láǹfààní láti máa pè wọlé sórí ètò ẹ̀ ló kọ́ yín o. Wàhálẹ́kùn sọ́lá rahmatullahi wa barakatuh tí orúkọ yìí yẹ kí ń pè. Àbíbùláì ló ń sọ̀rọ̀ láti fẹ́. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé àwọn olórin tó ń kọrin yẹn hmm. tó wá jẹ́ Mùsùlùmí tó wá oníkùwàdà fún òun kọrin yẹn mọ́. Hmm. Gbogbo owó tó fi ní yẹn ṣé báwo ló ti máa ṣe? Bọ́lá ti máa forí jù. Ẹ jẹ́ ká mú bèrè ilé iná kan. Ẹ lọ́wọ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wàhálẹ́kùn sọ́lá rahmatullahi wa barakatuh tí orúkọ yìí yẹ kí ń pè abu muhammad láti kọ́tọ̀. naam láti kọ́tọ̀ ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni ẹ ṣùgbọ́n tìláwà sí ọ̀ràn yẹn ni bóyá sì máa wà níbi kan nítorí ẹ̀jẹ̀ nǹkan fún wa ọwọ́ ni kéyìn òun forí kanlẹ̀ èèyàn rẹ̀ tó máa forí kanlẹ̀ ń bẹ̀yìn yóò rà gbóyè ń sàfihàn tó lè dìde ẹ̀ lọ́ọ́lẹ́ àìkú nílẹ̀ náà sí ìbéèrè mi kejì ìṣe táwọn èèyàn máa ń ṣe ìdíje kẹ́ máa fi fún ara wọn lóyún lọ́dọ̀ wa bẹ̀yẹn lọ́wọ́ ní sí nípa àtàkálẹ̀ dọ̀ láàrin ara wọn. ẹ̀lọ́. tóbìnrin yẹn bá padà sí ẹ̀lọ́. ẹ tún béèrè kejì ń ṣe. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ìwé táwọn èèyàn wa máa ti fúnra wọn lórí ìlú wa ń bẹ̀ yìí. tó ní sí yìí tó ní kàkàkà láàrin wọn. ok tóbìnrin yẹn bá padà rí pé tó ń bẹ̀yàn kò sí mùsùlùmí. tó o ti ṣe ìyẹ̀lànà káwà tó yí sílẹ̀ àbí ọkàn sílẹ̀ fún mùsùlùmí nígbà tó ti yí ìgbà kan láàrin wọn tẹ̀lé. tí èsì gan ṣe mùsùlùmí orúkọ ọkùnrin yẹn àwọn kì í ṣe mùsùlùmí. ó ti yé náà náà ó ti yé náà wàá yẹ kí n sọlá wọn sílẹ̀ náà ṣe. àwòkọ ẹni tó béèrè nípa ẹni tí ń kọrin ó sì jẹ́ mùsùlùmí tó fẹ́ túbà ǹjẹ́ tó bá túbà gbogbo owó tó ti wá kójọ gbogbo dúkìá tó ti kójọ nídìí orí ọ̀nà tí ọ̀dà fóònù ẹ̀ sì ṣe yóò túbà lọ sọ́dọ̀ lọ ní tútúbà gidi gbogbo ohun tó ti wá forin tó ti fi bàjẹ́ gbogbo ohun tó ti forin tó ti fi dá tó ti fi dàrú nínú ìgbésí ayé àwọn èèyàn tòyọ́ hmm. wa wọ̀ ọ́nà láti tún ṣe èso orin náà ni wọ́n fi tún ṣe máa o tòyọ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ̀wọ̀n pa kọrin náà sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n hmm. yóò jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n máa pàkíyèsí gbogbo tí mo ti sọ báyìí o gbogbo tí mo ti wí báyìí o ẹ̀dá kun o ẹ̀ mọ̀ tí ó bá lọ sọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ yín bó bá ṣe ha kú nínú gbogbo ọpọlọ hmm. so ìgbà pé kí wọ́n ha àmọ́ ẹ dákun èmi ò tún sọ̀rù rẹ̀ mọ́ ẹni tó bá ti gbọ́rù rẹ̀ tó ti tara tèmi tún ṣìnà wọ́n dákun wọ́n ha kú ní ọpọlọ pé wọ́n pè wọ́n lọ sídìí rẹ̀ ń gbà wọn àmì mi ti túbà o káwọn náà túbà tẹ́lẹ̀ yìí pàtàkì nítorí pé ó ti fọ̀rọ̀ síyàn lọ́nà hmm. ọ̀rọ̀ náà ló tún padà tún fi tún wọn ṣe ó tilẹ̀ jẹ́ pọ̀rọ̀ ọ̀ṣọ́ lórin tẹ́lẹ̀ ní ìsìn wọn sọ lọ́rọ̀ lásán eléyìí ń jẹba owó tó wá ti tùjọ nídìí orin tó ọlọ́nkọ yẹn wàá máa fi ṣe àwọn dáadáa lórúkọ pòǹtùbà wàá máa ṣe àwọn nǹkan tó ṣe wípé wàá fi hàn kó ti kábàámà lórí ọ̀nà tọgbà tó fi kó yẹn jọ ó sì máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ẹlẹ́dàá kó lè àforíjì èèyàn lè kọ́ni Hmm. owó ohun tó ní wọn wàá lò sídìí dáadáa ní àwọn àpèpè fún sọláàtì ní hmm. mọ́ṣáláṣí ohun rẹ̀ tó dùn tó máa fi kọrin hmm, o tó ìwọ tó yẹ pé máṣáláà olóhùn arò olóhùn kìíní olóhùn kìíní olóhùn yọ tó wọn máa bá pè sọláàtì ní ìsìn wọn kọ bó wọn ṣe ń pè sọláàtì wọn máa pè àti rí ẹni tó ṣe bẹ́ẹ̀ o olówó gidi nínú àwọn olórin nílùú òkèèrè wọn tún wá ń ṣe wáàzí fún tipẹ́ ọ́sàtúbà ọ̀láyọ̀bá wa mọ́ṣáláṣí kan ẹni máa ń jókòó sí throughout ní ọ̀pẹ̀pẹ̀ fún gbogbo sọ̀lọ́wàtì wọ́n sì ń túbọ̀ títí ní nǹkan tá a máa ń nú ìròyìn rẹ̀ hmm. ìjọba wọ́n ní sùjúdù tìláwà sọ̀ràn àyàn nìké sọ̀ràn àyàn sọ̀nà ni bí wọ́n bá ṣe yọ gbalada ẹni tó sì kọ̀ tí ò sí kọ̀ lẹ́sẹ̀ kankan tí ó gbà hmm. wọ́n ní tí wọ́n bá ń kí alukur'ani níbì kan tí wọ́n á kà débi tó ti yẹ kéèyàn forí kanlẹ̀ tí wọ́n sì wo bí ìbẹ́ ti ṣe rí pé tí mo bá lè lọ́ọ́ forí kanlẹ̀ pínrín láàyè ibi tí mo wà pẹ̀lú àwọn èèyàn tí ń bẹ ń dà tí ń tọrọ kiri ká mi bí ẹni ń ṣe kárí mi lọ̀rọ̀ mi ọ̀fẹ́ jọ lójú àwọn èèyàn ṣé kí n sì forí kanlẹ̀ ní àbí báwo àkọ́kọ́ tí ó bá yẹ pé kẹ́ ẹ forí kanlẹ̀ nítorí pé ẹ débi tí sọ́júdátù tìláwà wà láàyè ibẹ̀ yóò fi yín ṣe àpèjúwe ẹni tí ń ṣe kárí mi kéwútẹ̀ ń ká náà ń bẹ̀ náà kọ́ wọn ò ṣe jẹ́ kárí mi tùù o nítorí tí eléyìí bá hmm. ẹ forí kalẹ̀ náà ni. ní jẹ́jẹ́ tí wọ́n. <laughs> ẹ bẹ́ẹ̀ bi ẹ máa kíyèsí gbogbo ẹ̀sìn tẹ́yìn bá ti ṣe tẹ́lẹ̀ tó rọ lọ ẹ máa pàdán wò láàyè ni. Hmm. àwọn èèyàn ń bẹ lọ́tún wọn ń bẹ lóṣù wọn ń bẹ wájú wọn ń bẹ lẹ́yìn wọn wọn kékeré ní í ṣe hmm. táwa ń sọ̀rọ̀ alukurani kí ni ń ké oníkan ni mùsùlùmí ni so gbogbo ẹ náà ọlọ́run fẹ́ẹ́ fi dán wò náà o ti kàá débi tó forí kalẹ̀ forí kalẹ̀ o sátìrí pọ́kàn tiẹ̀ mọ́ torí ọlọ́run ló ṣe ṣéke ṣe torí tiwọn ẹ̀hẹ́n torí àwọn wọn fẹnu yẹ̀gẹ̀rẹ̀ kọ́mọ̀ bá wa jẹ́ pé àbá wọn yóò padà ṣẹlẹ̀ ọ lórí pé kárí mi náà lọ ń bá ká ìwọ ò ṣe ń torí tọ́lọ̀ hmm. léyìí jẹ́ ti ṣe jẹ́. wọ́n ní wọ́n ń fúnra wọn lóyún ṣeréṣeré láwùjọ so tí obìnrin bá wá jẹ́ pé ẹnìkan fún lóyún tí ó sì padà wá rí i pé ẹni tó fún lóyún kì í ṣe mùsùlùmí tó ń bá fẹ́ lọ sọ́nà kan pàtó wà tí ó fi lọ ni àwọn wá pé tó bá jẹ́ mùsùlùmí náà ló fún lóyún kọ́ tó wù torí pé tí ọ̀dọ̀ ọ̀dà náà ni kò bá jẹ́ mùsùlùmí ló fún lóyún kò bá jẹ́ káfíìrì ló fún lóyún àlọ́ ń zina gbogbo wa hmm. tó ń torí de eléyìí báyìí ìsìláàmù ò sì gbà nítorí pé bá a kàn ti bára yín ṣe zina o ẹ ti dọkọ àtìyàwó ara yín ọkọ àtìyàwó báwo hmm. ìkíní kejì yín bẹ́ẹ̀ bá tiẹ̀ jẹ́ mùsùlùmí ẹ kábàámà ẹ tọrọ àforíjìn lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá so ìgbà náà ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá gbà yín láàyè pé tẹ́ bá tiẹ̀ fẹ́ fẹ́ra yín ẹ ti kábàámọ̀ ẹ tọrọ àforíjì àmọ́ ẹ̀ tún ẹ̀ tún pàǹtìlà lẹ́ ń gbé tọ́ rẹ̀ mí kékeré ni tí wọ́n bá tún rọ ọmúlẹ̀ kan sí irú àwọn eléyìí àníjẹ́ wọn fẹ́ra wọn hmm. àníjẹ́ kan fẹ́ra wọn hmm. tó bá wá ti wá hàn sóbìnrin pé n tó ń ṣe ọ̀dà tó hmm. zinama ló ń ṣe yìí ó ń kó bọ́mọ ọlọ́mọ tóun ó bí gbọ́nà oyún ẹyẹ yìí tòbó ni ẹ lè ṣe tẹ́lẹ̀ náà tá ń dè wọn kù yọgbà lé bàbá tiẹ̀ lọ́nu hmm. ìwọ ọkùnrin náà wọ́n sì gbọ́n bàtà rẹ̀ pẹ́pẹ́pẹ́ tó kó omi tọ̀ wá. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí orúkọ ibi ẹtí ń pè o. àwọn sheik ló ń sọ̀rọ̀ láti èkó. ìbéèrè yín. àìsíò wa ni pé fẹ́ kíkọ̀ fún kóòtù ọ̀kọ́ bá a la ṣe ń pèpè fún sọ̀lá sí wàhálà tààrà àti wàhálà yìí ṣe ìkọ́mọ̀ lọ́la àti àti wàhálà kọ̀ọ̀kan ọ̀la. ọ̀dà <laughs> eh, ọ̀dà torí àǹfààní ẹni tó béèrè àti àǹfààní àwọn èèyàn míì ó tilẹ̀ jẹ́ kó gbóró ilé kí ó ló ti yẹ kẹ́ wa kọ̀ hmm. àmọ́ ó sì ṣàǹfààní táwọn pọ̀pọ̀lọpọ̀ náà ń pè sọ láti tí ọmọ á pè hmm. tí ọmọ wíwèé kówèé hmm. so á pè sọ láti pé Allahu akbar Allahu akbar á wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì الله أكبر الله أكبر كيف فلام الله الله أكبر الله أكبر نعم إذا الله أكبر الله أكبر نعم أشهد أن لا إله إلا الله أو لا مجي أشهد أن محمد رسول الله أوي قال محمد رسول الله تنوين را ولا ينري وفي تجويد يقول ما اللون بتنتين في صلاة وفي تو عم بني إدغام بغير غنة أكي را بنو تنوين يه لا يرامو wọ́n ní idghamun bi ghayri ghanna lẹ́yìn rẹ̀ lẹ́sẹ̀ hayya ala salat sọ̀lẹ́ẹ̀tì yẹn yọ parí sí ha nítorí kìí ṣe táà tí wọ́n sí lórí ńlọ́wọ́ à ń parí rẹ̀ táà oníroboto táà padé ni lọ́ba hmm. tí wọ́n dúró lórí irú rẹ̀ yóò di ha awìlẹ̀ méjì hayya ala al òun parí pẹ̀lú ha ha yíṣe hayya ala al-falat ẹlòmíràn ni ẹ máa bọ̀ wá nu pápá nù ntí <laughs> wọ́n sì ń pèpè sí ni kí ẹ máa bọ̀ wá sórí rẹ̀. Hmm. Allahu akbar Allahu akbar La ilaha illa Allah. أجبان نعم قتل جيكي هو حديث أبي محظورة رضي الله عنه إن تنقني الترجيع إن أنا بعد بس الله أكبر الله أكبر لا ماني نبالي أواصف أيوة أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله ẹ̀yin rẹ̀ lẹ́tùn agbóhùnsókè pé ashhadu an la ilaha illallah ẹ wí lẹ́ẹ̀mejì ẹ tún gbóhùnsókè ashhadu anna muhammadar rasulullah ẹ tún wí lẹ́ẹ̀mejì tó bá jẹ́ pásùbà lè máa ń pèpè fún ní ìgbà tí alifájàrí bá ti yọ gẹ́lẹ́ ẹ sọ pé as-salatu khayrun minan nawm ẹ wí lẹ́ẹ̀mejì tó bá yẹ lẹ́ẹ̀ máa pèpè fún sọ̀lá بين أن يقوم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله جزاكم الله خيرا يا شيخ insha allah ibi náà láti máa ṣẹnu ró lónìí ọjọ́ mẹ́jọ láti máa pàdé padà ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kọ́ bá fi san wọ́n lẹ́sùn lórí láyé àti lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ ẹ̀yà àmọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀n ọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina àti afa ismail tí wọ́n dìjọ́ kọ́ wọ́n ìwà jazakumullahu khairan ọ̀làdùn níbi lolóko mi ọjọ́ méje láti máa pàdé títí ọjọ́ mẹ́jọ wọn ni wọn kí wa ní kíkẹ́ ọlá kíkẹ́ ọlá tó sàlùbáríkà jùlọ táàtù máa kíra wa nínú wàlìjẹ́nà insha allah wípé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Assalamu alaikum. Muslim Student Society of Nigeria MSSN ẹ̀ka ti fásitì mẹ̀rọ ládòkè Akíntọ́lá LAUTECH Ògbómọ̀ṣọ́ ló tún tẹ́ wẹpẹ́ Jihad Week two thousand fourteen forty three AH ìjírọ̀ kàlẹ́ndà pẹ̀lú àkòrí The Staunch Country. Olùgbàgbọ́ òdodo tó dúró déédéé léyìí tó máa gbìmọ̀ yà lọ́jọ́bọ̀ Sọ́ọ̀sì ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá twenty twenty one níbi tí Sheikh Omarudeen Abdulaziz Abu Habs yóò ti máa dá wa lẹ́kọ̀ọ́ nípa aṣọ olùgbàgbọ́ òdodo kútùbà Júmọ́ àlọ́ máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá twenty twenty one níbi tí ìmáàmù àgbàl aláwùtẹ́ ìkànjọ̀gbọ́n abdulwahab tijani yóò ti máa pẹ̀kẹ́lu títẹ̀lé òdodo ìṣirò súrọ́tù nìsá àyà kẹrìnléláàádọ́rùn-ún sí ìkẹrìndínlọ́gọ́rùn-ún ló máa tẹ̀lé lọ́jọ́ júmọ́ ọ̀hún kan náà pẹ̀lú sheikh habibillah alẹ́dẹ̀wì sheikh tajudeen sọ̀rọ̀dún ẹ̀wẹ́ náà máa pa á létí nípa àwọn àǹjàná idán àti ojú burúkú lọ́jọ́ kẹrìndínlógún oṣù kẹwàá lọ́jọ́ kẹtàdínlógún oṣù kẹwàá ni sheikh sulaiman ansa yóò máa dúró déédéé ní àìlágbọ̀yé nípa kádàrá ni sheikh rasheed abdullahi azeez fi máa bọ́ wa yó bámúbámú fi kásẹ̀ ètò ńlẹ̀ gbogbo mùsùlùmí ìlú ògbómọ̀ṣọ́ àti agbègbè ẹ̀pátá là ń retí níbi jihad week yìí o. ìzákùmùlọ́ọ̀ kọ́ ìrọ̀lẹ́ ṣe ń bọ̀ wá.